ẹ káàbọ̀ orí ètò ìmísí òun ni ẹ já sí ìmísí ni ètò tí Elédùà gbé kalẹ̀ níbi tí gbogbo àwa ọmọ Yorùbá tá ò ti máa tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tó lágbára láti wú wa lórí láti mú wa lọ́kàn le àti láti yí wa padà ní àwọn ìkóríta tí a bá ti ní kùdìẹ̀kùdìẹ̀ a gbé ètò yìí kalẹ̀ fún ìgbé èdè Yorùbá lárugẹ kí a bá a lè polongo rẹ̀ ní ọjà àgbáyé ohun kejì kí a bá a lè jẹ́ ẹni ìbùkún fún ara wa kí a sì lè ṣe ohun tó tọ́ fún ọmọnìyàn.